أقول اللهم تبارك وتعالى جل وعلا مواقعي أني أني أبا القرآن كمجمع Ọdúnkọ̀ láyá aláwọ̀ ẹ̀nà àpàtẹ́ ẹnẹ́kọ̀ òjúmọ́ tó rẹ̀ báyìí, ìrọ̀rùn lójúmọ́ òwúrọ̀ báyìí, àkà náà àdúgbò náà láwọ̀ ètò ìtẹ́bà náà wá ìyàwó tẹ́ra ẹ̀yà náà dùnmọ́ àtàrò yìí àyíkọ́ bá owó karatu Qur'an ẹ̀ẹ́nẹ́gbẹ̀ abu karatu Qur'an ni a lẹ́yìn òjì Lukman Shitu bí i rí láàrí kákà àgbójí ohun pàlú imam malama mẹ́bẹ́rú ọ̀wọ̀n ya àgbójí ohun wa bí gbogbo àkọlọ̀kọ̀ ẹ̀kọ́ wa gbogbo àdúrà ìfúnná ayọ̀rẹ́ alówá òṣìṣẹ́ ìdùnnú aya ọ̀gbẹ́ra ẹran ọmọ ìlú aya tàbífààrù ìṣàlá ọmọ aya sáyà ní ìdíyébìnlá àtàlà òṣìṣúmọ̀ lọ́ta títà fún wa tí wọ́n kọwàrá ọ̀nàbẹ̀rẹ̀ arẹ́kẹ́lẹ́ ilé bá dára bà ilé ọjọ́ ni wọ́n kọ́ ojú àjẹ́ náà pẹ̀lú ìfún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 وهو السلام عليكم ورحمة الله وبركاته تراتوائي إن شاء الله area of concentration wa target ya muhalli shahid ko kan karata ne yani isaya 36 kuma ya 35 wa ko mada tọ́ra balẹ̀ àyájá dáyọ́ kálẹ̀ wọ́n yí odò kálọ̀ sí 36 bàbá lè k'ebi àyà 36 ṣáyà lẹ́kí àbùkátà kébí wọn pọ̀ wá kọjú àkọ̀rọ̀ àtàlà máa dó kòkọ́lọ́lẹ̀ àdọ́gbà na na na na na. nánà bí ìzìnlá àmì 35 jìdẹ́ àmì ilẹ̀ bí الله نور السماوات والأرض نعم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية نعم ولا tó yí wọn aláwọ̀ lóòrò sọ̀wọ́wọ́ ti wà ọ́ ayà kídà ọlọ́run ìṣe ayà gẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ o ee kùránì àmà ayà kì ìnàkà yẹn gbé pàtàrà níbi tafsiri kí ádámà ti tafsiri òhun lu náà yọ̀nà ìsáyà kàdójú òkèrè yàdúnà wọ́nyọ̀nyọ̀ a kà ti pàtàrà ayà gẹ̀dẹ̀ lọ́nà àwọn wà báyọ̀ yìí ẹmú kàtòkè fásarọ la ka àtànẹ àmì kẹlẹ mà kọ́ mbẹ̀yà ní kẹtì àtànẹ yìí mà ẹlẹ kò ne àtànẹ àwọn dàbí ní ká àkìtọ̀ anyá ti lọ́nà fásarọ ọlọ́run múnú lójú kí àwọn tẹ̀ tó tún ẹ̀hún tó ya ipa mi mi pa wọn yóò lò bá mi mụ na múnú lójú kìtòlójú ní èjò dúdú ẹ̀ọ̀tẹ̀ àtàní ẹwọ́n ń dàbí ló fásara wọn fún ẹ̀lọ́ ọ̀nà ẹ̀yẹ kẹta kọ̀pápọ̀ lẹ́gì máa gọ̀ tí wọ́n fi kùrọ̀ àní tẹ́ kìtẹ̀ tó tó ẹwọ́n mí fásara ọ̀nà ẹ̀yẹ kẹta gbó ẹwọ́n ọ̀tẹ̀ àtàní ìtẹ̀ tó tó fásara ọ̀nà ẹ̀yẹ kẹlẹ̀ ẹwọ́n mú fásara mọ̀ kí a ọwọ́ ìdíkà ti nú yọ ọwọ́ madọ́kí kẹlẹ̀mátò mùsítẹ́rà kẹlẹ̀mátò mùsítẹ́rà fún yà ní mùsítẹ́rà fún fìlmáàna mini ni wọn yà wá ìgbó múnàmùnà wá tó kàná bá ma kàkà mọ̀ nígbà ní mini nà ọbẹ̀rẹ̀ mẹ́rẹ́ nìkó tọ́ ń gbé ọ fásara karatu duki agbe fasara mushtarak lọ́nà ọwọ́ yàá ní di máa tàbí súnà jálé mà torí duki yàá ní fasara ọwọ́ ọmọ yẹn bídíà ọmọ ibu àwọn mẹ́gbó ìbú mú ojúṣe ògùn tí ó rí káyà gẹ́ẹ̀dẹ̀ ayé mà fi sí ẹ̀rẹ̀ ayé àkàmọ́ náà ti pẹ̀ wọn wọ́n gaye elede manum fasara bidi ma odu ma odura hata ma bo megbur maka bo ahmedia yi ma odu fasara ma wanwa na ka mo be ibuka umu lema ya ya kire amande tunka ni targeti amal far bayani yang dulu gusuri gede anya nyoman yo akoda kokoko bojo ne الله نور السماوات والأرض الله سندك يا دفان وجالك والأرض يا ما دفان هاني دفان وجالك بول أوشو أماو يا دفان وجالك ده بما نبي وجو eh babu ya mama nibi ola ami mu'mini ge eh ami malami sunna abe tawhidi imam abu buja ga wajane gidai ọgọ́kí káwọ̀ òjòjá láfánì àádùfánì mújá lè yí ìbìlí yóò máa gbọ́n gìdá tí wọ́n jó yọ́ la ẹgbùn náà ti kọ́ láwọ̀ pílìlìlìlìlìlì ṣìhábù fẹ́ ikọ́ láwọ̀ unálẹ́kọ́ pílìlìlìlìlìlì kí ìmúdò dáhìmù ọ̀ ìmúdò challenge ọ̀ ìwú condemn àwọn yóò yálẹ̀ dẹ̀ ọjọ́ ká máa wò yóò yálẹ̀ ọ̀rẹ́lẹ̀ àwọn yóò yálẹ̀ àmọ́ orílẹ̀-èdè yóò yálẹ̀ yìí ẹ̀rẹ̀ wọ́n yóò yálẹ̀ a ti bí dí àwọn kíkẹ́ kàyánẹ̀ kiki barana yane abotun na ya mai buldoya ma ne ko qur'ani ne ko hadisi sahihi ma na ka do bibiya ma unno riyo ma buba ne te ba allah nuru samawati wal ard yani allah munawwiru samawati wa munawwiru al ard bil ulama wal anbiya' بالأنبياء والعلماء والمؤمنين والمؤمنين مثل نوري أول أجوي أول أجوي أفنى أجوي أدوتي دعمادون لا كمشكات إذا بني أكي أجيبو بوتي مالش ويندو إكماني بني طلعوني mgbagba si mgbagba kakadị mishikadị ụọ lụọ ụnya ọ gị ile edemị mbọ gị alịọ lụnya ya na-akị echi ama ama jiri kechikara taa na-akị echi ama mọ ma windo teme ma nwoke goro tọte mee ịgasị ogbe ma abịaghị emi ma abịa ile ke ẹgbù yí ọgbẹ́nà ẹ̀bọ̀ ma kọ́ onye-gadi ma gbó kàṣẹ tẹ́gbó kẹ́lẹ́gì agbé oyin gáàdì lẹ̀ òun àwọn àgbọ̀ ma bá lọ ògìgò lálẹ́ ọ̀gbógi yíjọ́ rẹ̀ ìyà nébì nébì ma yọ kírètè àwọ̀ ilẹ̀ màdògìgò ilẹ̀ yìí tọ̀wọ̀ ẹ tí nìkan bàkí ẹ̀kọ́ pe magabalẹ ní ògìgò màdó kí kìí tọmọ èyí lẹ màdó kí mishkat mishkatin ìwàtọ ìmẹ́ni kọjọ́ tí ìẹ̀dọ̀ imú mi ni ìdábò fánni kọjọ́ ọ̀nà tí kìdó kìgbéwè èyí òun yé kìnnà òníwéndò yìí máa ní ebè ní windo lẹ́yìn wọ̀ fi ha mìsbà ihò lẹ́ fi ha mìsbà hún ihò alú windo lẹ́yìn yíò hàn mọ́ ìnọ́lọ́ mìsbà òjẹ̀ mọ́dọ́mọ̀ ohun tí la máa dọ́kì mìsbà máa mọ́ dọ́kì في زجاجه ìkòwélé ẹ̀mù kìsádẹ́ yí ilé ìṣẹ̀mù agègè bọ̀tí ẹ̀mù ikú máa kẹ̀mí ìṣẹ̀mù ikì náàgó ẹmùgì náàgó àwọn akọlù emu ìṣẹ́ ìnáàgó òyàwó péye òye yéèkì náà wíńdò ìgò rẹ̀ màgánìkó azùzá yẹ́tùbú ààbò ilẹ̀ ka an na ha kọ̀ọ̀kọ̀bọ̀ erégidaba wò ọlá zùzájẹ́ ìmígidẹ́ mẹ́kùnmàdọ́ zùzájẹ́ pèmí ọlá gbìgbò ìkùnmàdọ́ zùzájẹ́ ìmígidọ́ chapmàdọ́ àgbò ìmígidẹ́ ẹ̀rọ e kaníkédé ti yíwé wọ́n ti kẹnìké kẹnìké yọ mẹ̀mẹ̀lẹ̀ kí á dò n'i e ní una tọ́ọ̀ṣì dẹ́yẹ ooo but geleke lene da fane ti adu fane mayon fane un legi yanga gane ki aje un ro agbane yo o yanga jiji to na jiji yo but o gi go melem da teji keni ko ola mo gi ko mi ko e mo yin duriyun duriyun bi mana ufana wala yawo awo kọ̀ọ̀kọ́bùn dòríyùn àwòrán ìdóyẹ̀lẹ̀ mọ́dọ̀ dòríyùn dòrọ̀rí ṣàwó kàdẹ̀ dòríyùn àmáwò ìnàwó ìdóyẹ̀lẹ̀ ìbẹ̀tùmá fọ́nẹ̀ náà alkẹ̀mùkọ́ yọ kọlọ̀ngidẹ́ àwọn ẹ̀ ibà ayé gidẹ́ ṣayẹ ìparí bùlọ́lẹ̀ òmìṣe òkọlọ̀wọ́ yọ kọmọ́lẹ̀ àbọ̀tùkọ́lẹ́kọ́ yọ kọmọ́lẹ̀ is parabolica ẹ̀wọ̀n kàmínú adọ́ parabolica lérọ̀wọ̀ or allegorical. Each umaka is not literal meaning of the point of view. It's parabolical. Ìtọ̀ lànà tí wọ́n yọ́ àparẹ́. Màgánìkú. Mm-hmm. Duriyun, ufani ha daba wo gido, da ma harfu uh, tashbihi, duwata ma duda wo ko? harfu tasbihi wa be kewan e ta harfu tasbihi kewamo eh meka anha yadabene ako mufane lei wane mulei kawkabun idaba Allahu ka kidoyali duriyu niki batma fane ngai min sajaratin yuqadu min shajaratin ikuma kuna le kololi una mako kololi mamini a a una kumako una muiki manye muuna min shajaratin koli kuiki a kololi ẹ̀mọ́mà kí pọ̀ màmí nínú màyá dọ́tọ́gbọ̀ mọ́lẹ̀dẹ̀ shajaratin iyu nálẹ́ màkókò ilẹ̀ àà ẹ màdúkọ́ ló lítà màdúkọ́ náà ta zaitun natin zaitun ipò màádọ́ zaitun zaitun tọ́lólí ma ti kọ́ àbẹ̀kí tọ́lólí ipò ọ̀yẹ̀ ọlólí ma ti kọ́ àbẹ̀kí tọ́lólí àléèdí ọlólí ma ti kọ́ àbẹ̀kí tọ́lólí prime oil ọlólí ma ti kọ́ àbẹ̀kí tọ́lólí tọ́ zaitun wato upande walikoju akajire itovane kpongwe kisegu mace ku oluli oli zaitun ikun zaitunatin oluli lek maceun leku olamu iba oli kisa ni ku yeyan la sharqiyatin wala gharabiya ina gbayito lọ́wọ́ lòdòdó ní ìyànà àgbàyítọ́ lọ́wọ́ lánẹ́ bí màá na orí ègìnà wáyé ọ̀la garam dábò àwọn atọ́ọ̀la lèmi ìyàtọ́ọ̀la ló lòdòdó ìyàtọ́ọ̀la ló lánẹ́ ẹ̀pẹ̀ kẹtẹ̀ ló lòdòdó owó ló lòdòdó wégi dágbogbo ẹ̀kú yí wégi ayín kí adékọ́ èèyàn tó tó lè rẹ́ èkì dágbà alágbàá mẹ́gáníkó dáàmà ayàkìdẹ́ṣẹ̀ ní ìṣẹ́nàkànyàwó tafsiri gbìtìgbìtì ẹ̀màkà wọ́n ni ìmáni lẹ́kùnmọ́ akókọ̀lá wí ìmáni muhammadu ọ́ onúgà níbi muhammadu lẹ́hùn máa ẹmdí máa ní ikọ̀ nẹ̀dúnmá níbi muhammadu kí máa nílẹ̀ dájé iye rẹ̀ hún láṣẹ̀rẹ̀ sí ẹ̀tún ìtì máa ní ọlá bí máa pẹjúrò lọ́dúdú ní wàlá àfẹ́rẹ̀ bí ẹ̀tún ìyàtí a máa pẹjúrò lánẹ́ tó dọ́jú ẹni lẹ́sàn bíra án tó wọ́n lò ojú akọ́ kíbílẹ̀ mẹ́ṣẹ̀ríkì kẹlẹ̀ yahudi wọ́n mẹ́gàríbí kẹ́ nàfàrà ìtìmá ní bó ṣartíyà ní ẹ̀mí yahudu ní wàlá gọ̀rọ̀bíyà yà ti máa ní ogun nasara ní ẹ̀wọ̀n ogun fàtàrí ilẹ̀ ọ̀nà dó ẹ̀dọ́ lè agbáyé ìkòmínà bí ìyá ṣe eh, wọ́n láyé yahudiya wàlá nasaraniya wọn láti tí lọ láyé ṣartíyà tún wàlá gọ̀rọ̀bíyà o obele dumane ke influence madene ke nima no mamele ke delan yakadu zaituha yudhi uhanele ngojwa kola pare bolola ngode ibo pe ke a do aduhane eh walau lam tamsasu nar dagwa kuna ki watan ona e ko jomo daya tawfiki dongo ba o owo wazi mawewa mawe watan hujja wa mawe watan erewle na lẹ́sẹ̀jẹun ìṣẹ́yàn kọ̀lá ló ṣẹ́yàn àdíní àwọn tán ilimi àwẹ́wá tán ìmdẹ̀nẹ̀kọjọ́ wọ́n ti kọ́ ọjọ́ ọ̀nálẹ́ àtọ́dá yé ti ta ọ̀tà àwọn ọjọ́ yakadu ha yóò dé ò ó kìmánà ọdúnkì gbéjú lòdòdó ló lánẹ́ olè zeyton ekpon mọ́ ọ̀chẹ́ wọ́wà òun kpon onúgbònà bá dùn ọwọ́ gègé wọ́n ní òtòjójì wọ́n ní àgègè àtòjójì wọ́n lọ́lọ́m tẹ̀sán fún náà dáwà fún náà kí ṣe ṣòtán ọgẹ́nẹ lẹ́gẹ́nẹ kì ní tọ́nà yá níbi muhammadu onúgbònà kọ́lá imáni àkọ́ àlómọ́ ụtọ na kpe hidaya akwọla ndụ ha kere ba na ịdagba e ka ya kpe ya dị ifikili m nke wahụta nwa opitala nwala oye ni nurun ala nurin ufana oye ufana ya ha dị lehu le nurihi man yasha ọ nekere oye ju oye arụtọ na uhanele uhane ikọjọ ti mụ na ọlakọ n'ale bụ uhane wazi pe karatu yake yake cheki ni hujja kuyanka nibi na nurun ala nurin yahdi llahu linurihi man yasha wa yadribu llahu al-amthala lin-nas allah hadi yuwi gide tanga mune kakene dogi ma dini ya gìràgìrà kò bẹ́ẹ̀ lẹ̀ tí ó máa ní kí dùn lákítà dínà níbi náà ní ìgbóló pẹ̀tẹ̀lẹ̀ dógùmàdúgbẹ̀rẹ̀ wọn máa ní kí tọ́wọ́ bà dínìyà níbi muhammadu tẹ́n ọbẹ̀lẹ̀ yà á lò lẹ̀ kó fánà dínìyà níbi muhammadu wọ́n yọ gẹ̀rẹ́ bọ́ lọ́wọ́ àmsálẹ̀ lè ná abalẹ̀ ń aláwọ̀ adì yìí tẹ́ngà mọ́nẹ̀ wọ́lọ́wọ́ bí kò lè ṣe in àlèyé aláwọ̀ tí ó ń dókì ní ìmọ̀ ọjọ́ ń dó papọ̀ ṣáká káì ayàgídẹ́yìí agbẹ́ ṣìdákádá bá lọ kí wọ́n níbẹ̀rẹ̀ ní oúnjẹ ní wọn yọ bá wọ́n ní ìdọ̀ oúnjẹ ní ewu gbítìgbítìgbítìgbítì na àm um, fi búyú tí adìnà wọ́ọ̀mù àtúrùfà àwọn olùkọ́ fi hàtùmọ́rù yóò sàbíhùnáwó fi hàbí olùwíwàl رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزي ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب الله أكبر بارك الله فيك الله يعني في بيوت بقالوا الإمام مجل مركض قطوي مكانا بكيج مبنون الله يعني في بيوت ewo yin ọ̀la kà ìyàmú yí màá ní yóò yá nìyí ẹ̀yìn wáyà kọ̀lá ní sọ̀rọ̀sọ̀rọ̀ kí mi omi máa kó mi fọ́ àtàà hmm? ìtọ̀ tó fèèbò yóò tèmi ewu yíò láàkà kọjọ́ ní oyá nì oyin ilẹ̀ ọjọ́ ṣẹ̀dẹ̀gẹ̀ sí àwọn ilẹ̀ ọjọ́ ṣẹ̀dẹ̀rẹ̀ gáàdì oyin ilẹ̀ gbogbo dẹ̀nkọjọ́ wọn ti pọ̀ yí lẹ́dẹ̀ azina aláhùmọ́dàdó yóò yí lẹ́ a ń tọrọpá àmàdọ́ yóò máa kọ́ àní máa mú yí lẹ́dọ̀ dẹ́gbọ̀ ma kọ́kọ́ máa kọ́ àní sípasípa méjì ní kúnná mẹ́ta mẹ́kọ́kọ́ kúnná wá méjì nẹ́mọ́kọ́ mẹ́ta mẹ́kọ́kọ́ àmà àmà àmà mẹ kọ́kọ́ do àmọ́nyáyé lele mẹ kọ́kọ́ do òun yẹn ọ̀la kàdọ́mọ́ ọjọ́ dọ̀la òun yẹn lẹ ti àti azínàláwò ọjọ́ tako ya ojú yẹn lẹ àǹtọ̀rọ̀pá ma òun yẹn lẹ ní gbọmọdọ̀ dábọ̀ ẹ̀lẹ́gbọ̀n kìtàkùsẹ̀rẹ̀ àwọn ènìyàn mẹ hmm. àgbọ̀kọ́lọ́gì àdọ́gbọ̀ àyè. ọ̀nàdá ha mmemme yí lẹ́dú dágọ́ ẹ̀hùn dókò yí la tẹ́lẹ̀ mẹ́mú kodò rọ́ọ̀dù lẹ òkúta gbódígbódí lẹ òkúta yẹ̀gẹ̀yẹ̀gẹ̀ lẹ ẹ̀lànyìn yẹ̀ le, sementi le, lẹ ẹ̀hùn dúkìá tẹ́lẹ̀ mana dɔwɔ kile k'i gbɔ k'o nyelɛ waaji kina dɛsɛ do k'o nyelɛ karatu kina lolɛ o nyelɛ yusubihu lɛwo mana ti tɛsbihi ŋun kitsɔ yɔ mana o dun gbɛbɛ yolo fiha ewu nyelɛ ɛgbakɔ ɛgbata belogodo wi wɛlɛ asɔɔl ɛgbɔdodo lɛ pɛgbaya nɛ o dɔjɔ kina lolɛ o nyelɛ o nye kɔjɔ. chako ya kuma kokuma mdo dagole ama ko ya ko yo taki de tubodu tubodu anya ju da ko ya len inola obege aju do ile e ojeje ko mi bo e ka de o vele man amen ene a obege aju do ile e ta bo ana amda moda bi gbo bo la mola إبتنان نعم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار الله أكبر أبيك يا جودو مامي وجوه لدو gabolede rijalun onjamado yooka rijalun olengo yooka imi tutuleku alal mara boble makimankind gbogbo ilẹ̀ dá ọmọ mọ̀mọ́ ló dàbí kámẹ́díwó máa ń ká ìdè ní ẹ́ mọ́ ló gbogbo ilẹ̀ dàbí ní ìnáma ìbẹ̀rú bí kòsóòsù láwùzí wátọ̀ ríjálù ma yúzì ní tàbókẹlẹ̀ tàbókẹlẹ̀ wọjọ́ mí nìyí أصول الفقه يبقى الله يعني الرجال سكائك الرجال في الشر من بغلة نينا كما جنابك لبطوك لمدى ما يتقل إلا ما دلت الشرع في تخصيص الرجال أو النساء قولك كيف بقجوا هناك آه أما بغلة مجموعة هي أنا نوصلين إنك معك يا عرف ماذا بلن؟ bókẹ̀lẹ̀ kó mọ́bìlẹ̀ ọjọ́ akọlọ yóò bókẹ̀lẹ̀ àmọ́kọ́mọ́bìlẹ̀ ọjọ́ mìnìkan èmi aláwọ̀yẹ́ ní ríjà lónìí àbẹ́kẹ̀ ayúdọ́jọ́ ayẹ́dì masalasi dágò láti bá dáyé masalasi anọ́dọ̀ masalasi kíkọ́ dágò akagbámúdò òkúmọ̀ oyún ọjọ́ gbó akólídò òkúmọ̀ náà oyún ọjọ́ wọ́n ti akírọ̀dọ̀ àti sẹ̀mẹ́tì wá agbùgbùngbù kọlọ̀yìn ọjọ́ gàbí ilẹ̀dẹ̀ ríjẹ́ ló òtàmádó ọjọ́ láàkà àbí ilẹ̀gà kàmàdẹ́dẹ̀ lẹ́tọ̀lẹ̀híhùn ti jẹ́ ọ̀rọ̀tọ̀ ayéyàn ti agbùmá ibi ní wàlàbẹ́ ìrùn ẹwẹ́ ta ìyàgbùmá ibi ní à ń zikiri lẹ́yìn bọ̀rọ̀dúbọ́jọ́ màtẹ́ bàrẹ́ ọjọ́ màtẹ́ ayéyàn pé tàpé là ipò ọ̀nà yóò máa bẹ̀rẹ̀ àdínà ọyọ́ tẹ́lẹ̀ wọ ipò sára iya yóò máa bọ̀wọ̀ ẹdù dẹ́gùn kúmọ̀ tí yọ̀nyọ̀ wọ yóò máa ẹ̀rùn ka kí mo yó màmá ugwu ọlamado mamkochi ọkọ yioma makodo akọ bẹ anyị legidabala ta yakafuna يخافون يوما تتقلب فيه القلوب والأبصار أبيلي ما يخافون ما رأيلو أه؟ ما رأيلو يوما أجوك كدباوات

ìmáàtì ẹgbà kọ̀ọ̀rọ̀ àjàbí dọ́gbọ́dá ẹka wọn ilẹ̀gbàdókò jàjẹ́ kọ́kọ́ dẹ́n ọgọ́lẹ̀ ìdẹ́ àbẹ̀bí ṣọ́gẹ́lẹ̀ àmá nà bí mọ̀múnà kọlà mọ́ ìmí tó dẹ̀ ma rátà nà kó yíò yọ́ kíkó dágò tó dẹ̀ ma rátà nà kó yíò yọ́ ẹ̀ṣẹ̀ kọ́ dágò ma wá ti bá dé masalajilẹ̀ yà ọ́ fún nà yọ́ mọ́ ma rá ìlú ọjọ́ kàkìdọ́gbọ́n wá oyi lege hapunde tatakallabu fihi alqulubu ame do aja dogo yo kaka e wal absar eyu aji ha ko ya dogo abai logo logo eyu ya ko ya wala wala wala wala wala oyo leke dobawa وفي كان شره مستطيرا oyo leke dobawa oyo labu ma lo tabale todole ma kóyán ọjọ́ ikọ́dẹ́ máa ọwọ́lá máa dòbìn ọkọ́ ma náà lòlẹ̀ ọ̀rẹ́bùtẹ́ gbá màdọ́mọ́ òkúté kọ́wá màdọ́mọ́ ìdọ̀kọ́lẹ̀ madomo màdọ́mọ́ mẹ́kí rọ́dùá kábíjọ kọ́lọ́kọ́ ngbé ka àjẹ́dẹ́ amẹ́gbẹ́ àti ikò màdọ́mọ́ abọ́mẹ́tì òkúté ìdàlẹ́ màdọ́mọ́ abọ́mẹ́dà ìdò ní ìtàn ili ilé kìí yole umbuyo yọlẹ́ ngbóyọ́ matarrade kuma adu ọjọ́ jẹun wakadé òbí ìdá ìmọ̀nà ńláwọ̀ yẹ́ ni gbógi tàtọ́lá kọ́lọ́gìdá ìgbìmọ̀ ẹ̀gbọ́ ní ẹ̀jẹ̀ sí ọmọlọ́hó ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب ليه يا جزيع ليه جري أنصر وجنه نهو معرض عن اللام الجهود عن اللام التعليل يوم عن نعم بجدا لام التعكيد وتجري ليه يا جزيع كي يقول في تلا وبوك شكرا له òtítàlá òbókìtọ́lá ọkọ́lá òtítàlá màkùmàkù ilẹ̀ ìmí yẹ́zìzí aláhó yòzìzí húmùláhó líyòzìzí àhúmùláhó òtítàlá otitala yíkú ilẹ̀ kọjú ayá rùmọ́ ọmẹ ṣédé kọjú ayá anya ọmẹ àṣánà màá àmì ló òrọ̀ mẹ́kì ìyàn ọ̀tọ́lá ọkọ́lọ́ kàmà chile

ŋɔjɔ bɔ tɔw ma dɛ ŋɔge kɔjɔ ŋɔdo mama yi o ee ya lege adaba yi ŋɔ o yɛ ni walahu yarizuku man yasha bi ghayri hisab alahu adarisi ki ŋa nekiro yi jo bi ghayri hisabi kimaa ni kalo kani ɔɔ bi ghayri hisabi kimaa nene ki atɔjɔ ni. eŋɔ ni ejita kɛjɛ ɛjɛ yi ma kele ɛka e itabali bɔ anɛ kimaa nene. kí a lò yọ́ yọ́ látẹ́wọ̀n kẹ́ jẹ́ ìtàbálẹ̀ magani ko tọ́ ikide jami ayatul ƙorani ya dẹ̀ aya gide isi na mi eh, ami hadith ki londa ama aya gide ido eh, sheikh katada katada sahabi anibi dẹ̀ aya gide ya kọlalọ́la masalasi hiya hazihi limasajidi buyuti lak makasha mi masalati maasha mawayo muhima mini yo amara Allah ta'ala subhanahu wa ta'ala bi bana'iha ngo yodo da un iya yalede ma hunni ma masalati lanni ma mona kunyu ma mi windo kunyu ma huguk ma kunu tik ma ngoti yo wa imaratiha ma ngomdu daji ki bada kina luleho ngo ọwọ́ mẹ́lú kí náà lulẹ̀ ohun nàwáfílù rọwá tíbi kí náà lulẹ̀ ohun òkọ́tẹ̀ kùránì kí náà lulẹ̀ ohun wà ìmárọ́tì ha náà wà rọ́fì ha wàtàtàhìrí ha ma ò ní ma àwọn kí ma masalasi kí a kpókù tùlálé ọlẹ́gì má dé ìhàn ìjà mẹ́rin mẹ́kúrò masalasi wàkàrí zakara lana anna ka'aban kana ya kúrò maktubun fi taurat ọlẹ́ maktubun fi taurat kí tani agbélẹ̀ ìkùránì pé àti tí a níbi ọ̀nà tẹ́nìta wàkọ́dù fi bìnà ilmasjidi amina hadisi nana nana ìṣẹ̀wá ìyà máa hadisi kí a kọ́la lógbò masalaci ní wà tìrámùhà pé ibò yí ma mí masalaci wọ́tọ̀ kéré ha ẹbẹ̀gà ìmọ́ wọ́tọ̀tọ̀ yóò ha ẹdù tùlálẹ̀ tọ́ wọ́tọ̀ kéré ha ó tùlálẹ̀ yíò ìjẹun wá ẹ́ ok tó la mhm. lọ àmì àdé ìjẹun wá pàmò tákàdá nánà kàmí máa lẹ́mí kọ́ kí a alkọ́nà bó ma mọ́ masalajele ìwà mẹ́ àdé وكايوده عن أمير المؤمنين عثمان بن عفان رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم من بنى مسجدا يبتغي به وجه الله له مثله في الجنة آه. سيدنا عثمان يوم بقوة النبي صلى الله عليه وسلم ẹnẹ̀kì nọ́kọrùn mọ́kọrùn lókọ́ ayé ọkọjọ́ bí ọ́nà wọn ìyá masalasi kọ́dùn gún tó dí ọjọ́ tàbí àtọ́nà tó dé ọjọ́ ìdòtá yóò dùn ìyàwó ọmọdéla ń wà ń wé kò kún ẹ̀kọ́ màtí yìí ìtọ́nà masalasi lẹ́tẹ̀kù ṣédé kọjọ́ kí masalasi lẹ́kọ̀ọ́ ìhàjẹ́ náà èé kì í ká tí a kẹ́ kọ́ kèkó kọjọ́ kí yí kèkó kọ́wọ́ ẹ̀ àlìjẹ́nà náà magánìkó ọ̀hún hadisi kadùn hadisi lẹ́dẹ̀ buhari ìyàmọ́dé muslim gẹ̀ ẹ̀ buhari hadisi 450 ẹ̀ muslim hadis 533 hadisi yóò dúdú dọ́mọ̀ abalẹ́gẹ̀ hadisi múnẹ̀ kí wọ́n wáyé buhari pa muslim obi buhari kwa muslim le eh ibn majah eh sunan ibn majah ko umar ibn al-khattab radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam man bana masjidan yuzkaru fiha ismullahi yuzkaru fiha ismullahi bana allah lahu baytan fil jannah yake wa ibn majah nasai ngono la hadithi lewa be amane ne kibilewa unesa unesa ibnu unesa ngwe hadithi lewa e sunan ibnu maja abu unesa ibnu unesa ya demi gani abu unesa demi so ibnu unesa igbe hadisi lawa igiwe sunan ibn maja kuma hadisi lake wa lona wawoge ugulu hadisi lake عن عائشة رضي الله عنها أمرنا رسول الله صلى الله عليه وآله وسلم ببناء المساجد في الدور وأن تنظف وتطيب فإذا عائشة بحديث كوبا نبي صلى الله عليه وسلم kàkí ni ọjọ́ ọmọ aníbi mọ́ dàdó máa kó ìmọ̀sálásí máa kọ́ dágò rẹ̀rẹ̀dẹ̀ gbókèwò dẹ́ kàmú yí jọ ṣe kọ́ dágò dodo ló dágò bí ewò ihokun ọgẹ̀rẹ̀dẹ̀ gbókò yí jọ ọmọlẹ̀ máa kí ìmọ̀sálásí dágò mọ́rin ìmọ̀sálásí kọ́ ọdọ́ màtẹ́ngà máa bàpá ihò rẹ̀ wà á ń ọmọ ti kí tù sọ̀tẹ́n ètò ewó jọlọ mọ́sálásí jọ ètò ayé ìtẹ̀ jọlọ mọ́sálásí èmèkì gbàdáyánà ọlọ mọ́sálásí èyí ọmọ ti tẹ kẹtẹkẹtẹ àwọn àwọn àwọn òkólóyí ọmọ ti yọ tòókù lóko abẹ́tẹ́ òkámá ọmọ tí ó yọ́ dùkọ̀ ìdábalẹ̀ àgára káyúgbọ́gẹ́ ní ìyọ omi kẹ̀lẹ́ ọlọ́mọ ti tẹ̀ tí wọ́n bá ìbìdọ̀ọ̀ ìdúpẹ̀ dábà lẹ́nu a ẹni masalasi ọjọ́ wọ́n ń túnà vọ́fà ma yẹun kí tẹ̀fẹ́ ìdẹ́ àtìsí ma lọ́lá masalasi ọjọ́ náà wọ́n tó ma yẹun maṣíkí na rawahu ahmadu eh? Eh, wa imam ahmad ba masabu sunan amma ba wa wani kake imamun nasa'i kuma hadisi lagu magbawa a yake dai hadisi lafi sayi wani laumice malam nasiru dini albani yana hadisi lafi hadisi wani malam laumice magane ko ele domo abalege ibu hadisi ibini maja رواه أهل السنن ولأحمد وأبي داود عن ثورة بن جندب نحوه قال البخاري إمام البخاري جيكا قال عمر ابن للناس ما يكنه وإياك أن تهمر أو تصفر فتفتتن الناس حديث كده إن بيانك أن جكم أشي ترى بالو من لك كيو تقال لتجي بيان لن جميل كده بالو magane ko tone ga kisigide zahiri yau ke kajali ajo ni shi ma mace ko ni makaromo magane ko e, e makogalo joji ngbo gidupe gidupe ngo ngo ngo ele imda won ji jama ni wa pe gbe ngo le atukolo ge da ma ja ni bi muhammadu kolaromo ni sedna umar kai to dawo e ma tini kamo tini kule en pato je wa ọjà sọ̀rọ̀ lẹ́nu masalasi ọmọ amadiju tọ́kì tẹ̀ fẹ́ ẹ̀hún kẹ́ abẹ́jú jẹ haramu tẹ̀ mọ́ ẹ̀ka yìí masalasi ẹ̀hún kò náà gbòógì abẹ́jú akóró akó ẹ̀hún dẹ́ amadiju tọ́ta akódà gàgò yíyà tẹ́yìn ìbádà ẹ̀tì haram kùrùsí yìí máa kọ́ ó dizayin tẹ́ abẹ́jú jẹ nyányányányányányá ẹ̀hún làmdà àti masalasi má nà ọ̀hẹ́ lẹ́nu yasin kuma kota su to yoyoyo pe makuri bomi goldu kayo nga hila ko ngam da to ji mata ma biya ko lenu sayyidina ali ma u design sayyidina abubakar ma ko to lududu sayyidina uh, umar ma ko to lane sayyidina usman ma ko ta woto sayyidina ali ma ko ta wohi ma u design te ma do ko lenu men máa masalasi kọ́yọ̀yọ̀ ewu masalasi ìyága kí bejú jẹ mọ́dọ̀kọ́lé lọ mẹ́rin anibiyani ma umirtu fi tashid al-masajid ma ma fumiyeti ko masalasi bujagan magani ko bọ̀tọ̀ yá nẹ́mẹ́ àtẹ̀rẹ̀ kàtílẹ̀ gbọ́dọ̀ alóòtí pẹ́ǹtì masalasi màkàíkó ma pẹ́ǹtì ní ikó tó yá nìkú yín dúró jẹ pẹ́ǹtì papò gbà màá tọ́ màá jẹ nà ọ́kí jẹjá ti ládágógè tọ́mọ ẹ̀ mẹ́ pẹ́ǹtì màgá nìkú àmọ́ ní rí ọ̀ concentration ẹ̀ ọdún mẹ́kùlá kì í dúpẹ́ mẹ́kùlá fóun ẹni kì í àṣìkò ìwé ìbáda fan aircon búrọ́kọ̀ ẹ̀yìn ìlú ní ẹ́ ẹni àkíní wàá di abáwọn ẹ̀yọ mẹ́kùlá pẹ̀lú ilẹ̀ yọ̀yọ̀ ẹ̀ ẹni màlà dáàbì màlà seventy thousand ọ̀rọ̀ màlà seven hundred thousand ẹ̀wù yà ti onígi dẹ̀ ẹ̀gbàjẹ̀rẹ̀ mẹ́rẹ̀mẹ́ mẹ́ta yéé àti yéèpì yéèpì yéèpì yéé àti nyányányányányányá yéé abẹ́jú jẹ ìdọ́màdì yàtú bọ́tà wálé nkọ́lé lè máa lò wí. tẹ̀síbí ó lajì gbàá tẹ̀síbí ó máa tó ka wọn one thousand àbẹ̀kí ten ten thousand ẹ̀ka òun ààrẹ kẹ́dẹ́ àlàkóńgá mú káàyè masalasi máa dọ̀kọ́ lílẹ̀ ẹnu ẹ̀wọ̀n kàmúnà wo yíò kí arọ̀ mẹ́ẹ̀dọ̀ ẹ̀wọ̀n kì jẹ́ wọn máa ti àpó hàn máa dọ̀kọ́ lílẹ̀ ọmọ tọdọ́kú mẹ́sí abálẹ́gẹ̀ adé èkó dálódó Eh, abdullahi bin abbas on gbogbo wa níbi wa sallallahu alaihi wasallam kakini ma umirtu bi tashid al masajid ọjọ́ ohun yìí tí torúkú ma masalasi gbí yága gbá mi masalasi jága kí góòdó akọ́ríyìn mi kí akọ́ríyìn mi kí akọ́ríyìn mi ma ohun yìí tí ma dùkọ́ lẹ́lẹ́ mi kuma hadisi lẹ́sì sahihi ní dábàgbà albani duwa ìsahihi jami' hadith 5550 ambalege anibi angokon la katanege ana anasin qala qala rasulullah sallallahu alaihi wasallam la taqumu sa'atu hatta yatabahi an-nas fi al-masajid ukwano yo na yanda gutani amune tete baada kuma sokolo yodo kwa maino o ma jiwa kwa wijaga timere pílà ọmọ tí ó wà wíwé tí pílà ẹ̀mẹ̀lì pẹ́ẹ̀tì ọmọ tí ó wà nínú gbọmọdé góòlù dé dìzáìnì tá ẹ̀mẹ̀tẹ̀ múlùsọ̀nù rọrọ̀ ní jẹ́dàbọ̀ àníbi ẹni ìlà tapata ẹ̀pàbíẹ́lá ya kẹrẹ̀bọ́mùnàmá ya yáàdì màtàlàṣẹ kálò anugbo bobula kɔjɔ kato aa anugbo kamɔtɔ bokala kɔjɔ kato bama nagba kɔjɔ kato ame ne mɛ soile ma do ban góòlù kìí yé ọmọ ti pa gbogbo ọkọ ọkọ kìí yé ọmọ tara ti máa ń èyí masalasi ní tó dáhùn gẹ́ adé tí ó rẹ̀ èyí muslim amúrò ìbùnú ṣùgbọ́n àbí àjẹ́bí قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع ما كوكون كي تنوي مثلتي ولعبتها بنوي إلا إيه مثلتي وعن تناشد الإشعار في المساجد بقول كيان lómùdágbà kéré ìmásálásí kó máa yẹ ẹgbẹ́ ìmásálásí mẹ́rin bì ẹkọ́ máa yá yẹ ìmásálásí haramu lẹ́wọ̀n ṣe ẹnikẹ́sí nìkẹ́lí gé tafsiri ibùn tafsiri yíyí mẹ́ta ọ́ndà ẹ̀yà kàdó 330 sunan abu 322 النسائي حديث 714 مغانيكو ما كلي مثلا سيوجون وبلغ مثلا سيوجو يافو كما واتو يافو كما واتو tajà báyé mọ̀mọ́ni ma tajà tọ́dọ̀gẹ́lẹ̀ máa ń wọ́n lélẹ̀ ní dúkìá tajà gẹ̀ mẹ́mẹ́dù wẹ́dọ̀ nínú lẹ́ mẹ́ àdùkọ̀lá wẹ́dọ̀ lè dẹ́nẹ́lẹ́gẹ̀ẹ́ gbogbo ọlọ àpàlà wẹ́dọ̀ máa dún lè dẹ́nẹlẹ́ anábì wọn kàwọn wàgẹ̀ anábì sọlọ́wọ́ anábì hùrẹ́rẹ́ta rọ́bì aláwọ̀ anhu anna rasulallah sallallahu alayhi wa alihi wa sallam qol idha ra'aytum man yabi'a aw yabta'a fil masjid faqulu la arbahu allah tijarataka فقولوا لا رد الله عليك أني بيان مليان دوكي أداكي مثلا يا الله جا أبكي أتنوا جا مكاين لا قوجوا دي لوين أيه نمنا ما لين كيو ليون أتاكا ewo leyan ana edu ewo leyan oye ede taki ya melo ti masalaji kanu ya takoya le ma wa edo je won ko won la on kata wa gba yọ́ọ̀yà máa kóòyà ewó mi ìtọ́nà ọ̀gá ya lè oyé owó lẹ̀ ṣe dúdú ngbèsè pàún tí ewu ẹ̀rà na ó tàbí kẹ̀kẹ́ ewó lẹ̀ ń máa dùnmí àwọn èyí kẹta yìí yàwó àyàwó àyàwó ni ẹ̀ẹ́nẹ̀ kìdówó kí mo dàtà mẹ́ta kí mẹ́ta mẹ́ta ní yọ̀wé yìí masalasi anibi ẹni dumudu agẹnẹlẹ wọkúlu mẹka gẹnẹlẹ làárọ̀ dàlúwàwò àlẹ́ka ẹ̀wọ̀n kìlẹ̀ yẹn ọjọ́ àdúdàbí abẹ́nu sheikh nasiru dini albani yẹn ọ̀lẹ́gidẹ̀ tó dàbí ṣe kọ́ lọ níbi àárẹ̀ ojúbógi ọ̀lẹ́gidẹ̀ ti rẹ̀ mẹ́ni tí ẹkùn náà ń dà lè bọ́dà kìdẹ́ ẹnẹ̀mẹ́nẹ̀ lè bọ́dà mọ̀ anibi màmá jẹ́ ká níbi màmá bí akàrẹ àti ìnìyàn tí ṣùgbọ́n níbi àlùkáàkà afẹ́gà níbi àmìyà níbi àlèbá níbi ojú kọ́ lóòrò ṣẹ́kùnà ọkọ́lọ́ ti pẹ̀lú lẹ́nu síbà ilẹ̀ sídà wọlkọ́tọ̀ máa yá kàyẹnẹlẹ́ ẹlẹ́dẹ̀ gbítìmìjì ẹlẹ́gẹ̀ẹ́dà dínì ṣọ̀rọ̀ صلى الله عليه وآله وسلم دمو تو الله كما نرجو ما مثلا جو جو داما كما بو ايا يا كاتيلي بودالو وشانا في بيوت أذن الله أن ترفع Oyo ya muyi mani ujane kapo inuyi kadomo yo modatu mamuyi le dudabu makọ́kọ́ kúdò makọ́kọ́ kwánà mamúyé lẹ́dù dáwò amẹ́gbẹ̀mẹ́nánà ọgbẹ̀yìn mẹ́dánà mẹ́dọ̀nẹ́tánà amẹ́ ànàkọ́ mẹ́kọ́kọ́ dò mamúyé lẹ́dù dáwò mamúyé lẹ́kọ́ amẹ́mẹ́dùpá mamúyé lẹ́kọ́ kíkọ́ dáwò ẹ̀yà yìí kàdẹ́ kàdé omi mi ni ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلها إلا خرابها وذاقت عذاب النار هم فيها خالدون الله أكبر قال مثلا جمع يقع ملعبون وجمع كليه الله ينعمنا على جلعه فقل مكات روجي جبكيتي ومن أظلمه إن الناسنا على من من منع مساجد الله جماعة لك هانا مثلا جمع وقل tí àjẹ́ ògbógi àkọ́kí àwọn kọ́ òun dọ́kọ́dù ní gbógi àdọ́kọ́dù láìjẹ́ ọmọ dúdú rò òun ní àtìgẹ̀ ní ọmọ ògèdókọ́jẹ́ tọ́mọ àbẹ̀tí ìdísọ́bẹ̀lì tọ́mọ àbẹ̀tí ìdọ̀bárò tọ́mọ yẹ kẹ́wẹ́ ogún àtọ̀ ọ̀rọ̀mẹ́lẹ́yìn dọ́kù adẹ́mí òṣogbo lálóyìn ọmọ ẹ̀kàdé yìí ni kò yá dìbárò òdòrò dúkọ́jẹ́ òdòrò dírẹ́tì òṣogbo lálóyìn منع مساجد الله وسعى ومترك سرطها في خرابها أجل كما ما دي دمون كما تكي مقولوري في مداراتها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين أمدو مغلتي مكة وكيف بيت المقدس ده مبيكي أجل كما تلكي مقولوري magilẹ́ àwọ́lọ́gẹ̀ ní àmá nìgídáwà ẹ̀rùn jọgẹ́lẹ̀ jẹ́ tí kó dùn sí ní àmì yahudu àmá tí ní ká ma pàpà kí wá ti kọ́lọ́ magalaji ní onugi ma nìgídáwà tuyún ma adába tuyún lẹ̀ ṣe well fortress ṣe dé ma dẹ́ pé grenade machine gun ẹ́ àmánu gbó ìṣẹ̀dẹ́pá màtá mà ní ká dábàá yìí máa kán aláhùn àyẹ̀dẹ̀ ọlọ́ha ilẹ̀ ọ̀ ìfẹ́ ọgọ́lẹ̀ ìdẹ́rin munafiki èyí jọmà ní àyíní máa kí masalaci gẹ̀ẹ́sìá máa tó kọ́lọ̀ gẹ̀ẹ́sìá yọ ọjọ́ dẹ̀ ìyẹjú kí masalaci lẹ́kẹ́ kọ́n onígi wọn ọdún yádùwọ́ wọn ọ̀rọ̀ ṣìṣàṣà hmm. so ayé lẹ́dọ̀mọ̀ tọ́ ìtìun ìyàyàn kí àmàlù lẹ̀kọ̀ yóò máa ní ìlú ọjọ́ ẹ́ ọjọ́ ìrìnsúrẹ́tẹ̀tọ́wà kó wọ́n ni àjẹ́ àtò sí kọ́lẹ̀ dàlájọ́ ìmárọ̀tẹ̀lẹ̀ mẹ́sílẹ̀ àrọ́ ẹ́ kẹmẹ́ àmàlà bìláyì wọ́n yóò mẹ́lẹ̀ áfẹ́ hajj mọ́ pẹ̀lú jẹ ohun má jẹ mẹ́gbà bókè kọ́lọ hajj ma e wá ti kọ́lọ masalasi ọjọ́ wá ti bada mẹ́gbù e máyí mẹ́mí e rẹ̀ ló wó báyí oyin masalasi ọjọ́ ikọ́ mẹ́ẹ̀dù kọ̀m̀pẹ́ pẹ́nìkìdí máa ní wọ́n jọ tó dábálẹ̀ ojú ẹni ọ̀dẹ́dẹ́ malẹ́ ẹnìkìdí má kọ̀m̀pẹ́ wọn àti alókèsè ìmá ní ìdún wọ́n jọ òun nù páyó tẹ́lẹ̀ kí adéjú tí masalasi ìyá kí masalasi ọjọ́ ìmàní àdọ́mọ wọn ló gẹ̀ẹ́wò nílẹ̀ magánù àlàyé kó tọ́wọ́ ń ka ayé láyé fasáìsì ọ̀gánà ẹ̀ sọ́dọ̀ tó tọ́ ọba rẹ̀ síbi ìnáma ayé àmúrò mẹ́sáàjì dàlọ́ masalasi ọjọ́ bókì àdó dájí bókì àdó masalasi ọjọ́ kọ́ àná máa kọ́ adonate àná akọ́kọ́ dó masalasi mẹ́n tako maji ya hecho maji makobo yo isiman amana billah ene kidi imani wojo wal yawmil akhir ya dimani wojo titala walam yakhsha ahadan illa allah nima chuko na du tojole ene ila kima talati ya to ya chene kichi e, amiru mazirila masajid allah yo bojo allah habibi emu adu chenen kaya madi masalati wojo ẹ́ dájí mọ̀nà tọ́dá balẹ̀ masalasi ọjọ́ ìtẹ́nà mú kọ́lọ́ ìtẹ́nà mi bá dá ìtẹ́ àtàk pàmì masalasi ọjọ́ ẹ̀bọ̀n ohun àkèrè gúdá lórí masalasi ọjọ́ màá yáyì ẹ̀kọ́ mẹ́tẹ̀lẹ̀ ọdọ́dọ̀kọ̀ọ́ dama masalaci annabi ya sallallahu alaihi wasallam ya ce mukolwa wawo mukolebo to da ba da tari masalaci ki farko masalaci masalaci kuma ko mugu jami'in muhammadu ya farko masalaci tan sai dai ana mai ya ronyu ronyu ta ke ijo masalaci ki numi omi o ma bi salola kwekwe ya 24 24 hours ìwàdókè wọ́n mi ò kídọ́mù ìmádọ́bálẹ́n àbú ìgbàdójú tí masalasi lẹ́ màtẹ̀gbò masalasi ọjọ́ mbókìrí masalasi látọ̀ yìí ewu ní wúdó ẹnà dóbá inú gbòkè àdójú tó yà wọ́n masalasi masalasi masalaji taki kpekọ gbom anyị bioko ya nugboko na anya gbomiola mgbe kiri mbeki chigbokolono mgbogido gbogboli masalaji le mgbe gide masalaji kumado akọghọchimegumada mgbogido gbogboli masalaji le matitonjọ <clears throat> agwala koko sana ya unetet ẹnẹkẹ ń lẹ rúra kòkọ́lọ̀ masalasi dùwí masalasi ọ̀hánà ọwọ́ gbogbolẹ̀ lẹ̀ ṣùgbóyin kí ní ma ojójú yóò ma kí dàmáyì masalasi ní èyí masalasi musamman wọ́la masalasi tẹ́lẹ́gà masalasi òbílẹ́gẹ̀ masalasi gẹ̀ ẹ̀pẹ̀kọ́ masalasi yà ní 58 yani first aid room imajo wani hospital masalasi medina pe maka ba ọ̀rọ̀ gadókì àṣẹ inú ìdí mọ̀dé lẹ́gbẹ́ masalasi lónìí abúdúkọ̀ gálẹ́dẹ́ tó dáhùn bí lẹ́sẹ̀ ní springi náà ma kí masalasi àníbi amẹ́májòkó ní ké ni wọ́n fi tó ilé kí ayódó ma yé masalasi gẹ̀ níbà clinic èyí kékeré dispensary ìmọ̀ ìyá ni dispensary gẹ̀ẹ́nu èyí kẹ́kọ́ owó ẹgbàdówó first eh, eh, aid first aid aid jẹ́ ọ̀dọ́mọ̀ àtẹ̀kọ́ ẹnẹ̀kì yíwọ̀ ọ̀rọ̀ wá nìí ẹnẹ̀kẹ̀ tọ̀rọ̀ dágbádámọ́ rẹ̀ ẹnẹ̀kẹ̀ lẹ́tìrìkì ẹni gbàdẹ́mà gbọ́mọ́ mọ́sálásí inú gbé wọn àdàtẹ̀kọ̀ yìí yóò dòdó ń dọ́gbátá mọ́sálásí ọmọlẹ̀ ìmáwọn tó rẹ̀ ń dá màrọ́ tó bí ọ́fíìsì ẹni kìlìwù jẹ́ ní wọ́ ẹni kò yí jẹ́ ní wọ́ ẹni kà gbogbo jẹ́ ní pọ́ èyí mọ́sálásí ìlú pẹ́ kí inú yìí kà mànẹ́wà mọ́sálásí kùmádùnẹ́wà at least in the

dó ìtẹ̀dẹ́ ẹ̀pẹ̀kọ́ masalasi ẹ̀pẹ̀kọ́ masalasi ìyá ní hall ògbé ka a máa bà pàṣù yíyó ilé wà tá máa yíyó ilé ní ìgbìmọ̀ àdámi christian wà kàmà kọ́ máa ṣe dàmátá anúbí àti yíyó pàmì christian adíni ìjà kàágbó gajigajì jọgẹ́lẹ́ nìdẹ́ anúbí ìyá àdìmí ìtàmì christian jáálì màá wí masalasi o jáálì ọ̀pá màjọ màá ṣe discussion a ma tí ni wọ́ ma ka ma wọ yi ma ẹta ma mẹ́ngà adụ ma wọ́ yi ma wọ́ ma wọ yé ma lẹ̀ anábì muhammadu agadẹ́ o ó yé wà ní wọn kírísítẹ̀lì mẹ́rin mẹ́rin a mẹ́jẹ́ náà káàkiri abìsí pẹ̀lú oníkẹ́ẹ́dẹ́ ẹ̀rọ adájú màsàlásì ọjọ́ ìní ẹnìkẹ́ẹ́dẹ́ àti ní pàmò bí ẹnìkẹ́ẹ́dẹ́ ẹ̀rọ ìgbé ma ni to anibi sallallahu alaihi wasallam ani christian ko jane cyprus ma wo ba anibi ona gbome le yan oji ami archbishop archbishop ami bishop ma wa ma choluka ma koladama lugba dini e islam ba e christianity anibi ko yipa ma lafiya ma aleba lafiya ọyẹ amẹ́má mi tọ́jà kó ma lò má dàka màmá má dín ní bà nínú dúkì owó bà dín ní mẹ́mú ló pa àníbi kọ̀ọ̀kẹ́ lọ́wọ́ wọn. so ẹ̀hún lẹ́mọ̀ gẹ́lẹ́ ìyá yẹ kí masalasi kí ni hall hall yìí yẹ ìyá ni dialogue kàdọ́mọ́ kà má bàbá ní nípa mi security yìí wò dá àmọ́ ẹ̀fọ́ ọlọ́dẹ mẹ́ni discussion kò máa wá amọ́gọ̀ọ̀gá amọ́rọ̀báyé òwe hall ilẹ̀ ìhánẹ̀gbà mẹ́ni discussion pàmì police àmì sss ọ́ àmì army officer rẹ̀kàmì civil defense ma wá ẹnkì alùlẹ̀dẹ́ ẹnkì alùlẹ̀dẹ́ abó drug law enforcement agency ìnẹ̀gbà ma wá mẹ́ discuss báma ìnàmú owó ọgọ́rin ọ̀gbọ̀n yúzùn abíyàlè information àtàbó màwí masalasi èmi àtọ̀ àwọn kàṣàgbóyí abó drug law rẹ̀ ẹ̀ngọ̀gọ́ì ẹ̀ngọ̀gọ́ì ẹ̀ngọ̀gọ́ì kòkọ́lọ́wà àti oyíòdẹ ẹ̀ngọ̀kọ́lọ́wà alòlò yíòdẹ ẹ̀ngọ̀kọ́lọ́wà alòlò yíòdẹ lè máa pa ma administrator mọ́sálásí máa ro yíjọ pàábúlẹ̀ amọ́làgbà gbọ́gbàlò rẹ̀ màdùté ọkọ́tọ́bà amọ́làgbà tí mítì pàmì ẹ̀tẹ̀ pàmì police màdùté ọkọ́tọ́bà kánà àbókòrí àyẹ̀wò sọ́wọ́ kókò sọ́wọ́ ọdún bí ẹ̀rí ma ń pọ̀ yí ẹ̀rọ tó bá ní àti àmúnẹ̀ yí mọ́sálẹ̀ yí ọmọ náà gàgbogbo ma ti dábí fún ọmọ ọmọ náà gàgbogbo tí ó tó wọ̀ lẹ́lẹ́ lọ. so masalasi àmọ́ òkè kọ́lí masalasi tákì masalasi kí pẹ̀kọ́ masalasi ìsinana ìyàwó kàtí ó gbádùn mọ́ gbádùn takibɛ tɛŋɛ ne gidi kutu kɔlɔ wɔlayi àwọn ɔlɔgɔ jɛ ɔkɛ ɔba do ìnàmà kàkì wúlò wani kàkì ti tɔdɔ mɛ wɔ ɛlɛ nìta mílíọnì ɔdɔm nìlɔ mùjá ìdè lé àdɔmɔ àti di ní ilé ɔdɔm nìdɔmɔ èyí kẹ anìlá one thousand by one hundred square meter yàá yá kí nursery and primary and secondary school in islamic center ìwọ̀kọ́ oyin lèmá oyin náìrí oyin amústan máa dọ̀kàrà tó wà múnẹ̀ máa rí yíta mi masalasi ẹ́ ẹgbàbọ́ máa kéèté ìkwàmì yí kí wọ́n lẹ́sí ọgbẹ́ ìgbàkà yàtọ̀ làgẹ́rẹ́ òun ti na sórí dínà lẹ́bàání ọmọ yìí kì kọ́ bilẹ̀ máa ìkèé màmá yọ́mọ̀tá dàlbáni ó dẹ́nẹ̀ náà má mọ́ rẹ̀ ní ògbìn ọdún náà lẹ́kùn wá kọ́ làbájọ ẹ̀nà òun tí wọ́n tọ́ títí kí yẹ́nà tẹ́kẹ̀tà lùbá ní pọ́tà ẹ̀dà súnnà kàmẹ́ máa jẹ́ náà dùn sírí ẹ̀mí ni insha allah ọjọ́ ẹjẹ́ wọn òun múdà náà bá ìyì ní èkè anyá píríntì ọ̀tàkàdá yóò mẹ̀mẹ̀lẹ̀ síde amotoda suno memele tuki tili simaja ami tafasiri yo memele tuki tili simaja business center ya machikule machirile kwa kutaka dungu ike ko kola isi motositi ki ogola kajaka aigire ah, tulube moja ni jema ni ya chikugile chola nema ni kan ngewa makile chola chake ni ndewa na deni ẹ̀pà kàmọ́ àti ẹ̀wé ìròyìn ẹgbẹ́ mi ọ̀dọ́gbọ̀ ọdún oríyẹ gèlè gúdú yìí má kọ̀lọ̀ àwọn yẹn agbámú má kọ̀lọ̀ agbámú long span aluminium ògbógi gbùmánìkì gbòòrò kalẹ̀ àmàjá kúnyẹ́lẹ̀ nìyí àmánu gbógi agbọ́ ìrìnlẹ̀ mángódábọ́dọ̀ dèrè ọgbá inú gbódó kìnnìkì kéèlẹ̀ ọjà náírà mẹ́ta tí ó mà nẹ́dùkú yíjọ gírígìtì yìí nìyí má kọ̀lọ̀ yín block kírísì blọ́ọ̀kì sẹ́mẹ́ntì máa dó bọ́ ọdún kúyín ọdọ́gbọ̀ mẹ́ta kìlè gúdú méhe ẹjẹ mọ́ yìí máa ìmí ìlà ajá àti ọdọ́ òdèrè ọgbá yìí ń gbòmẹ̀lẹ̀ gàmá lórí blọ́ọ̀kì mi ni tó dábálẹ̀ aláwọ̀kí máa nà rẹ́jọ́ dùn wa àwọn ìkàràtú ìgbà kọ̀kọ̀lá lógún ẹgbẹ̀ dólógún masalasi á ní kí kàpá ní ìkà kàpẹ́ ọjọ́ kí máa gbẹ̀rẹ̀ kàkùtọ̀ ìjọba dé kàkẹ́ mi ni والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله